Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní ọ̀nà tí a lè gbà sọdúnwó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní iléeṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n ẹ kàn sí www.refacademy.org láti mọ̀ nípa wa síwájú sí i ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one zero six six eight five one zero zero Rare Earth Film and Art Academy fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. kò sólókòólókòó. àìsílé olóńgì ni ilé di ilé èkúté yìí ṣebí wọn ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko wù ayé ṣòro ẹni àníkókínì lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́ àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ó tún ń gbani ẹni àníkó fẹ́ni lójú tó. ètùmàrè gbà wá ọ lọ́wọ́ àfọ̀. bọ́n ṣe ń kanlẹ̀kùn tó látàárọ̀ wàá sọ pé oh, oh, ok ó ti fi nǹkan sétí wọ́n ń kanlẹ̀kùn ògbó ti. yes um, ah, ọkọ mi ṣé dáadáa ni ṣàlàáfíà ni. Mm-hmm, káàárọ̀. oh my god dad you're finally here he actually looks more handsome in real life than pictures. Oh. uh, uh, sorry my bad I am Jason Adelson your son. You're privileged to be your father. Grandma, she okay, so is he? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń wọ̀ mí? Ah. Kí ni dé? Hey, you. Ó, o fẹ́ ṣètò wa ready àti sọ̀rọ̀ báyìí. kíkíkí ni mo ṣe mi ò léèyàn tẹ ṣe ń wò mí kò sẹ́ni tó máa sọ ransom mi no one is gonna compel me. bẹ́ẹ̀ni ẹ dákẹ́ ló ṣe é ṣòro pé mo wá ń bẹ́ ṣeré ni nǹkan tó dáa fún ẹni kó cooperate nǹkan tó dáa fún ẹni kó cooperate gbogbo nǹkan tí bá ti ń bí ẹni kó dá mi lóhùn òye ẹ ta lọ̀gá yín rán pé kó lọ pa Debbie. Debbie. yọ. ta ló jẹ Debbie ọmọbìnrin ẹ jẹ. ta ló jẹ Debbie ìwọ ọmọ ẹ tó ń jẹ Debbie ọ̀gá yín ló kó bá yín ọ̀gá yín tó wà lẹ́wọ̀n ló bá yín ta ni ọ̀gá ẹran gbogbo kó lọ pa Debbie. Don't have any idea. Don't have idea? No idea. Good. No idea. ṣé o ti wá ṣetán àti jẹ́wọ́ o ṣetán àti jẹ́wọ́. jẹ́wọ́ jẹ́wọ́ abeg now abeg now. ṣó fẹ́ mọ̀ or not. not this way. junior please yé ṣe bí ìpè gbogbo nǹkan tí mo ṣe yìí bí ipò ti pọ̀ jù. òye ah, tí màá yín bá wà innocent ńkọ́. ẹni tó bá dé wà wá guilty ńkọ́. ó já lọ jọ. kìíní tí David jẹ́. gbọ́n mi ni wọ́n jẹ́. now alubarika sọ fún mi pé àwọn ni wọ́n order it brings me to my question ta ni wọ́n rán. ṣé gbọ́ information pé mi ni mo pàdé bí mi mi ò mọ̀ kankan nípa ikú ẹ̀ kódà alubarika gan ò dùnnú pé ikú your sister Debbie kò tọwọ́ wa jọ à. ṣebí ìwọ sọ pé òun ẹni tó ń jẹ Debbie tẹ́lẹ̀ ni. mi ò mọ̀ pé ẹni tí tí mi mọ̀ mi mi mi mọ̀ mi mọ̀ pé ẹni tẹ́ ń sọ ló ló jẹ́ Debbie I don't know. irritated. Would you know? Osha Malibarika. he's very mischievous. Bóyá ó kàn fẹ́ fi punish ẹ last Sunday. Ta ló lè wá after ẹ̀mí I'm sure we'll find out soon. Àfàìmọ̀ kó máa ti get mi kí n tó find out. Ah, eh, rárá náà, ní sọ̀rọ̀ burúkú sí rẹ̀ òun ní Okay. Well, we'll move on. But, Susan, mm -hmm. I want to say I thank you and appreciate you for everything you've done. I'm appreciable. It's nothing. Mm? Mm -hmm. mm. <laughs> But, kí ló máa ṣẹlẹ̀ sí màá yẹn sìn? Kò mú òun máa ṣètò gbogbo yẹn. Júnà hmm. <sighs> farabalẹ̀. There are ways to make a man disappear. Mm. Mm-hmm. Mm. Mm-hmm. Mm. Mm-hmm. <laughs> <laughs> tiwọ sọ fún mi náà who is another senior officer tó wà ń bẹ yẹn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ò gbé fóònù tiẹ̀ so who is another senior officer tí mo lè bá sọ̀rọ̀ I'll, I'll call you back. ah, a máa rewú lọ́sàn-án kẹ́ ẹ. dad yorùbá tó yẹ ẹ ká sọ. ẹ ká sọ sáà o ẹ ẹ ẹ sà. To what do I owe this august visit? Ah, ìfẹ́ ọmọdé tí mo máa bá sàn you. ni. Mi eh, ò now. Eh, yẹn náà. Ẹyin eh, mi ò sọ pé ó bá di àmọ́ tí ò bá sì di pàtàkì kan. Eh. Ọmọbìnrin yìí jẹ́ kú mọ́lù. <laughs> Ee dáàdi, mo sọ tẹ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Hmm. ok nínú gbogbo nǹkan tó sọ sílẹ̀ sí àwọn wo ni wọ́n feel pé wọ́n lè wà behind this uh, this uh, action láti pa ẹ́ ní kí ni motive wọn. dad to be honest with you you ò please place one mi anyone in particular by anyone. junior sir don't worry Surely ní ètè mi ti gbọ́ ọ̀pá ẹ̀ yìí màá wá kí ẹsẹ̀ bọ̀ màá kí gbogbo ara bọ̀ i will do my findings màá dẹ̀ mọ àwọn tó jẹ́ corporate ah trust me i will do my findings. okay sir. junior. sir. relax i will work on it and i will give you results okay. Yeah. Come on. Ọmọ ẹkùn ni ẹ nà What exactly is going on? How can you add up now? dáadáa ni this is it now. sorry excuse me jọ ṣé ó ní nǹkan kan tá à ń prepare fún. Eh, rárá sir nothing. you sure. very sure. but how do you explain àwọn ojú tí mò ń rí tí mi rí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọ̀gá ló wà in the best position láti explain fún yín sir. ọ̀gá. bẹ́ẹ̀ ni sir. all right you can go. Yes, Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business and acting for film. We offer 3-month certificate, 6 month diploma certificate and 1-year diploma. Take advantage access industry experts, and our professional facilities. You can register now at www.referacademy.org. For more information, you can call 081 066 85100. Rare Edge Human Art Academy. Explore your talent, fulfill your dreams. Um, sir. Yeah. I have been going through the account recently. mo dẹ̀ notice àwọn discrepancies kọ̀ọ̀kan account yẹn wà add up sir. Mm. yes sir. Uh, well Mide mo appreciate fact pé o take time eh. láti beju wo account wa bó de pé kò add up. Yeah, I appreciate that. Thank you very much. Like you for that. Thank you, sir. Bẹ̀ẹ́tì rọ̀rọ̀ báyìí mi kọ́ ló yẹ kó wá gbé bá a. sà mo lérò pé tírò nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń ṣẹlẹ̀ you're the best person to notify. no no no no no no tírò nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń ṣẹlẹ̀ tó discover rò nǹkan bẹ́ẹ̀ CFO ló máa lọ gbé bá tí ó bá rẹ̀ gbé bá CFO tó bá rí pé ẹ̀ rí yanjú tẹ́yìn méjèèjì ò bá rí yanjú then ẹ wá kó ẹ wá gbé wá bá mi. màdẹ́ wo. ẹ wo know what to do about it. Hmm? Okay, sir. Uh -huh. Okay, sir. That's, that's, that's the way to do it. Okay, sir. Okay. I will go to the CFO right away. Bó bá dẹ̀ ṣe jẹ́, notify you, sir. sir. Beautiful. Um, one more thing, sir. Ó tún kù? sir. Okay. I have been noticing some strange activities recently in the company yìí pẹ̀lú àwọn strange faces con con. dẹ̀ realize pé ó better kí n notify yín kẹ́lẹ̀ wá wíẹ̀ sá. sir. dẹ. sá. tí mo bá rántí dáadáa ó ní àwọn iṣẹ́ tí specifically yàn fún ẹ láti company Yes, sir. tí sir. dẹ̀ then son salary fún lori lórí iṣẹ́ yẹn. Ah. <laughs> dáadáa good kí ló dé mi dé kí ló dé tó fèsì àwọn iṣẹ́ tèmi gbé fún ẹ yẹn tó lọ ń ṣe tójú wọrí ẹnu onúrù àwọn tí ò kàn ẹ́ tó ń dá sí tó ní wíwé tó ń sọ sílẹ̀ yìí kó fìwé kan kàn ẹ́ nà án. bọ́tà mo lérò pé ìdí tẹ ṣe ń san sálárì fún mi tí bá notice àwọn nǹkan kan báyìí kí ni wàá máa inform mi ìdí tí mo ṣe ń san sálárì fún ẹ ni kó o ṣe iṣẹ́ tí mo specifically gbé fún ẹ gangan ṣùgbọ́n ẹ láìpẹ́ mo fún ẹ ní raise kan àbí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà. ó dẹ̀ tẹ́ ẹ lọ́rùn. <laughs> dáadáa sà. mi rò pé irú nǹkan bẹ́ẹ̀ yẹ kó lè gear up kó lè ṣiṣẹ́ tí mo specifically underline gbé fún ẹ. alright. sà. <sighs> Mm-hmm. ǹjẹ́ sà. that's the door. the door. Lele. Have a good day, Boss, it's in London. Oh, yes. Is there any reason why I shouldn't go? No, not really. Okay. But ní àwọn arrangement kan láti ṣe. Tell me. Okay. Um, ẹ rántí delivery kan tí mo fẹ́ ṣe pẹ̀lú àwọn Moroccans yẹn. oh yes mo rántí. good ah, ọ̀la ni mo fẹ́ carry her out. okay. Ah, ẹ dẹ̀ máa need láti pè mo dẹ̀ máa kẹ́ pé àwọn ọ̀gá wọn so that àwọn ọlọ́pàá tiwa ló máa lójú ọ̀nà. okay ah, máa máa pè wọ́n tí n bá ti délé. okay. is that all? no that's all. okay and you too you make sure are on delivery tó fashion. ṣe yẹn are very careful about it We're very very careful about it okay. sure all right thank you. shit, shit, shit, shit, shit, shit, shit. Okay. Ah, alai, you will let yìí, ṣàyè fáwọn tiẹ̀. Àfọ àrùn. Ló bá I kílé No bad, jẹ bad, bá bad, jẹ bad, bá bad, jẹ kú. Àlàyé, orí ẹ̀ bá ń bẹ̀, kọjá lọ kọjá lọ kọjá lọ kọjá lọ kọjá lọ kọjá Hi, Grandma. Jason, what's up? I'm um, good. Grandma, má jẹ́ kí n parọ́ fún I am freaking out here. I am tired. The network here is crappy. The neighbors act like deaf and dumb whenever you greet them. Everything here doesn't just work right. <laughs> ó mọ nǹkan this is not the state where neighbors greet neighbors sometimes we are dinner get together ìjálùwà yìí ṣé mọ́bi tó ń pe bí ṣá èkó èkó èkó èkó. <laughs> that's that's really crazy. Mm, I know. máa fara bó ti mú ẹ lára díẹ̀ díẹ̀ drop me sí basketball court. àìwọ ah, the basketball court ẹ yìí mo tún máa máa gbé ó jàre ó dà kò burú màá wá change màá gbé e lọ. thank you. all right. training starts in twenty mama dúró ẹ lọ change. jẹ́ kí n lògùn mi ok jẹ́ kí n mú the last one. Okay. Mm. Oga. I'm fine, i Go, go, I will see your people. Hello, good evening. Yeah, good Yeah. Your place. Can we see your paper? Okay. Oh, please, uh, your boots. I don't have anything. ẹnà bọ̀ I have to. wàhálà yín pọ̀ jàre jẹ́ mo ní mo ń kánjú lọ́bì kan ni. Ah, Mr. Man mi ò béèrè owó lọ́wọ́ ẹ̀ boot ni mo ní kó wá sí fún mi. ọ̀fíìsà ẹ máa ní ìjẹ́lé kò sí kankan ní boot. Are you okay? Huh? Uh, eh, Mr. Man please respect yourself wá sí boot yẹn. Yeah ọ̀la yín ti pọ̀ jù. ẹ kóra yín lọ́jọ́. ọ̀gá i don't have anything in this boot. open it. young man please now. open it. wait wait wait. have you opened it. i don't have anything in this boot. open this boot young man open okay, this boot. let me open it from here. What? what? Mr. Ma! Uh, eh, Mr. Ma! Whoa! Man! What? Who is this guy? Ah. Sorry, Ojàre. Ẹ̀rọ pé ìmúra obìnrin ò sáré ń yá pẹ̀lú ẹ̀ náà mo sáré ṣe ni. Ṣé ti ní àdírẹ́sì ilé? Yeah, sure, sure. O dẹ̀ mọ bí wọ́n ṣe ń lo eh, location apps yẹn dáadáa of course <laughs> i use it in the states grandson yóò kí n ṣe rita ni. Eh, ṣeré jẹ́ kí n sọ fún ẹ̀ nàìjà ló wáyé tó bá sọnù ọ̀sẹ̀ kan méjì a ṣì ń wá ẹ káàkiri ìyá jẹ páànù sí ẹ lára tó bá lọ rò pé bóyá ní ṣeréṣeré ni mo ṣe ń béèrè pé ṣọlá àdírẹ́sì ilé yín lọ́wọ́. Rẹmi so kí ni meaning orúkọ ẹ àti ti Dèjì náà at least i know what junior means my dad's name but mi ò mọ meaning orúkọ ẹ àti ti Dèjì mi ò gbẹ́ dáadáa o. I asked what Remi and Deji means. mi ò da ah, ah, ah. wọ́n ṣépè fáwọn orí ẹ̀ dàrú ni níbo ló rò pé wà ò ń béèrè so kí ló ìtumọ̀ orúkọ tèmi Rẹ̀mí àti ti Dèjì ó la orúkọ mọ́ mi lórí pẹ̀lú ọkọ mi bàbá ẹ̀ lọ́jọ́ tó ti dáyé gan ò gbọ́dọ̀ try irú ẹ̀ but what tí bá gbọ́ in the state ẹ eh, ẹ eh, mo gbọ́ mo tún sọ tún sọ in the state ẹ ń pera yín lórúkọ ẹ ń pè pọ̀pọ̀rí ìpọ̀rípọ̀ gbá yín ẹ ń pè lórúkọ o lárúkọ mọ́ mi lórí rẹ̀ mí èmi ò dídì rẹ̀ mí lẹ́kún ẹ má bàjẹ́ o tí bá fọ etí ẹ gbogbo ẹnu tó fi sọ ẹyin ẹyin tó wà bẹ ó máa wọ́dà sílẹ̀ lẹ́ni can you imagine that. so so what do you expect me to call you guys. Ah, kí ló ṣẹlẹ̀ sí grandma kí ló ṣẹlẹ̀ sí girama wá pè mí tán so tó bá tiẹ̀ dé tàwa lọ́ọ́ máa rí fẹ́ẹ̀sì mi as rẹ̀ mi. out kò tiẹ̀ you cannot you cannot call me that name you cannot call me by my name you just you just you just skinny àbórí ẹ àbórí ẹ àbórí ẹ tẹ̀ nìkẹ́. gbé bọ́ọ̀lù kọjá ká lọ grandma grandpa and your dad is dad dad ọlọ́run lè jẹ́ kó pe junior kékeré mi fúnra mi gbọ́ fúnra mi ni màá nù ẹ̀ padà sọ́run pè mí rẹ̀ ni. gbọ̀rọ̀ kìíní. tí n bá ní ọ̀rọ̀ bìdí ò sú mi ọ̀rọ̀ ló wà o sú mi. ẹni tí ó sún yín ni sáà ní interest company at heart ni bẹ́ẹ̀ lómi ìbá rí kókó lè máa sọ̀rọ̀ ẹ ó yé mi ó yé mi. ẹ ta kí ló fà á tí àwọn derivatives yìí gan ṣe ń yield ju epo lọ. ṣòro in the first place tí n bá ní concern ìwọ àti mi dé lórí company kò kò yé mi irọ́ ni mo pa mo mọ̀ pé an interest company at heart but then ẹ jẹ́ ká máa rántí pé. whatever Utaba máa ṣe a ń láti satisfy customer as well. So your derivatives I will look into it we will do something about it and everybody will be happy. Okay. All right. Okay. Well, I strongly believe that uh, customer satisfaction comes mm, first. we'll do <laughs> uh, everything and we'll, we'll make sure our customers are. jọjẹ ní ìkọ̀kọ̀ àjọmu ní gbangba.